نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا مثلا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا كانوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعدها أنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم وبئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah fún asalatu wasalamu ala rasulillah adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àṣẹ ọlọ́run ọba lájẹ́ ara amọ̀rírì ọ̀rọ̀ ọlọ́run lórí ẹnì kọ̀ọ̀kan wa òun la ṣe máa ń sọ wípé alhamdulillah ìyá ìyá alẹ́ àná máa ń ka ìròyìn kan lórí íńtánẹ́ẹ̀tì wàláyì nígbà tí mò ń kà á mò ń rò ó tó èmi ò tiẹ̀ mọ ń tó ṣẹlẹ̀ àárọ̀ yìí ni mo tó wá ka ń tó ṣẹlẹ̀ gan nínú àwọn olùkọ́ wa nìbàdàn yìí ọ̀kan nínú àwọn lẹ́kítọ́rà ní dìpátímẹ́ǹtì wa ní yunifásitì of Ìbàdàn tọ́lọ́run kó bá ní foríjì wọn wọn lásídẹ́ǹtì wọ́n sì jọlọ́run nípè òní mọ́ndé yìí wọ́n ti lọ sí wọ́n sílùú ọ̀yọ́ dókítọ̀ wọ́n ti sọ́mọ́ká di pòfẹ́sọ̀ wọ́n nẹ́gàárò pòfẹ́sọ̀ báyìí màlẹ́kà àkúrà polówó ẹlẹ́kọ̀ọ́ ọ̀hún polówó wọ́n sì bá nájà kọ́lọ́n kó foríjì ẹni tó lọ wàláyìí ìjọ kan yọ kèmí àti ẹ náà ẹnu bí Ramadan náà ṣe bẹ̀rẹ̀ yìí fourteen thirty nine two thousand and eighteen àìmọye èèyàn ló ti kú fàmà bákàtí àlẹ́ yìí mọ́ sàmà wàláàrù sórí sánmọ̀ òtórí ẹ̀ sọkún ilẹ̀ òtúnkún sánmọ̀ òtórí ẹ̀ ya ilẹ̀ òtórí ẹ̀ rìn torí náà kálukú wa tá a bá ti rí pa àtúnlajú abára àwa láyé orí jẹ orí jẹ sàlhámdùlélà ẹ̀fọn jẹ ọ́ lálẹ́ àná òórùn sọ dáadáa sàlámùdùnláì gàárì àti àgbọn òun lẹ́mọ mọ́júmọ́ sàlámùdùnláì a tíṣà kan láàrin mr saheed abdulrahim ẹ bá pa àwọn tíṣà méjì kankan bá mọ́jú tààrin tó bá wá rí bẹ́ẹ̀ bá ti ní ká tá à ń lè gbogbo àwọn tó ti kú nínú àwọn mùsùlùmí ọlọ́run bá ní fọ̀rọ̀ kẹwọn jẹ́ káwa náà ẹ̀mí láyé tó yẹ lórí ọ̀kan nínú àwọn èèyàn wa tí wọ́n kú lánàá yìí ọlọ́run lẹ́wọ́. jama tó bá wá rí bẹ́ẹ̀ a ti fadà sínú tafsir Suratul Baqara aya eighty nine láti dúró aya ninety láti wá gbé e nínú àyà etí náà yẹn ọlọ́run bá ń sọ nípa àwọn yẹ̀wúdí àwọn alágídí àwọn ọ̀tá ọlọ́run àwọn júù òbílẹ̀jẹ́ ni wọ́n ọ̀daràn ni wọ́n onígídí mọ́kàì onímọ̀tòmọ̀tò òun ni wọ́n. bí wọ́n ṣe ṣàìmọ́ọ́rẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́ sí alukur'an èyí tó lọ ń sọ̀kalẹ̀ tó sì já sí pé àlùkùránì mú wá sódodo etí ń bẹ nínú tàwórẹ́tà wọn whereas àwọn náà ni wọ́n ti ń sọ fún àwọn ará àwọn náà ti ń sọ fún àwọn ará Mádínà tẹ́lẹ̀ pànàbì kan bọ̀ tó bá dé àwọn ọ̀dọ́ kọ́gbọ̀dà yìí ni tẹ́ ẹ̀ bá ti gbà tọ́ lọ́hùn wọ́n rò pé ọmọ Ísírẹ́lì ní ọ̀jẹ̀ ìgbà tó wá jọ̀wọ́n lárúbáwá فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين sọ̀rọ̀ àwọn kèfèrí olórí burúkú èèyàn ni wọ́n ọlọ́run mọ́sà wà ní kèfèrí àwa fẹ́ máa tẹ̀síwájú níbi tọ́lọ́run ọba àlekè ọlá tó bá ní bá ọ̀rọ̀ yẹn dé ọlọ́run ọba wa ní bí sáàmà ń sàrọ̀ bí àǹfọ̀sà òmù àyà fúró bèè máa ń sábà wà ọba gíga bákọ̀yà náà yan náà sílà lọ́rùn mi fọ́bùlì àlámọ́yà ṣáàrù mi ní ìbáde fọ́bà òmù bàbá bèè náà láàárọ̀ mi wà ní káfíìrì náà bá a kò mọ́ sórí àbátọ̀ yìí dẹ́kunlé àti gbogbo ọ̀rọ̀ tó ọjọ́ kọ́ láàrin yẹn ọlọ́run lọ́mọ bó ṣe jẹ́ mọ̀ fásírù ńlá tó bá dọ̀la yóò dakọ̀ farabalẹ̀ àfàbùsàlámù mọ́ráyé náà èèyàn lè gbọ́ ọ̀rọ̀ kan lónìí tó jẹ́ pé lẹ́yìn ogún ọdún tóun náà bá wá sọ̀rọ̀ débẹ̀ yóò mọ̀ wá rántí pé bí òṣàṣọ wá ṣe tú ní two thousand and eighteen rè àlàyé tí wọ́n ṣe lórí àárín rè wọ́n tó fààrin yìí kọ ní ìjọ náà. sọ̀rọ̀ ráyà tá a dé yìí àwọn àáfàá sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ọlọ́run níṣẹ́ ráwọn Yẹhudi bí sàmọ́ṣọ àwọn obìnrin àrùnfọ́sáwọ́ ayé kẹfọ́rọ̀ òbí máa àǹzàlá ọ̀rọ̀ bá gbé ya bábùyà náà yọ̀nà sílẹ̀ lọ́rọ̀ mi fọ́pìlì àlàmì yàṣà fọ́bà òbí gbọ́dọ̀ bì nàlá gbọ́dọ̀ bì wàlíkàfèrè nàdàmù náà gbogbo táwọn olùkọ́ gba nǹkan stop òfin lọ́wọ́ tó ti yé for now. ọlọ́run ọba ní sẹ́yìn ráwọn yahudi yìí bí sàwọn ṣàrọ́ bí afúnṣàrò nǹkan bú òun ni tí wọ́n fẹ̀mí wọn rà yìí nǹkan bú òun ni tọ́fọ́rọ́ wọn fà yìí nǹkan bú òun ni irú òwò tí wọ́n ṣe yìí kí ni nǹkan tí wọ́n rà fún wọn kí ni nǹkan tọ́fọ́rọ́ ara wọn fà ayẹ́kùfùrù bímọ anzala lọ́rùn bá gíyá ìtọ́lọ́wọ́n ọba sọ̀kalẹ̀ tí í ṣe àwọn tíra tó wá lẹ́yìn tàwórétà wọ́n sá ìgbàgbọ́ wọ́n disbelieve nínú àwọn tíra ọ̀dọ́ yọ farabalẹ̀. sọ́ra àwọn Yẹhudi èèyàn burúkú ni wọ́n jẹ́ sọ mo ti sọ̀rọ̀ tọ́pọ̀ láti fi láti aláṣù three years nípa wọn lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n rà nábì Mùsá ọlọ́run sọ tàwórétà kalẹ̀ fún un ẹ̀yìn ìgbà náà lọ́dọ̀ náà nábì wa Isa alayhi salam ń sọ ìnjílà kalẹ̀ ìnjílà yẹn òun ni wọ́n kèé ṣe kùránì nìkan làwọn ọmọ àlè náà máa ń pe Jésù ọmọ àlè kí náà máa ń pe Jésù ọmọ àlè náà máa ń pe Jésù kódà àwọn ọ̀gbà bíbélì gan gbọ́ wọ́n wá rẹ̀ àgbàgbọ́ sọ́lọ̀ wọn náà bí wa Muhammadu gbọ́ wọn àtọ́gbà kùránì náà gbọ́ àfa aláwọn yẹ̀wúdì nǹkan búni wọn rà yí àfa àwọn mujahid afọ bá ní yọ́nú wọn nígbà táwọn ń ara yìí wọ́n ní sọ yàrá àwọn yẹ̀wúdì kí ni nǹkan tí wọ́n ṣe àṣẹ ṣàrọ́ wọn mú òdodo fi ra dàbí ìgbà tó ẹnìkan wá ní tẹ́tẹ́ náírà gánà mẹ́wàá lọ́wọ́ ọ̀rọ̀ àníjọ́ torí ọ̀rọ̀ já exchange wọ́n one thousand rẹ̀ kọ̀dù kìí ṣe pé gẹ́lẹ́ tí o kankan ò ṣe o ó ní ìjọ́ torí ọlọ́ọ̀ máa fọ́ one thousand mẹ́wàá kí wọ́n náà fún mi ní ten naira mẹ́wàá sọ̀rọ̀ pé lẹ́yìn ọba bá lóònù gan ni ó fi one thousand ra ten naira sọ̀rọ̀ àwọn ìyẹ̀wò ní wọ́n ta òdodo òdodo náà ni Islam òdodo náà ni alukur'an òdodo náà ni àlì ìmánu bìnàbí jìnnà muhammadin sallallahu alayhi wa sallam wọn gba ìsìláàmù gbọ́ wọn àṣẹ ìsìláàmù wọn gba kùránì gbọ́ wọn àlòfin ọlọ́run tó wà nínú ẹ̀ wọn wá tẹ̀ lánàbí wa muhammad sallallahu alayhi wa sallam wàkìtìmánu máa já àbíyí muhammadu sallallahu alayhi wa sallam nítànàbí tó wá mú wá wọn tó wá ń bọ̀ ọ́ mọ́lẹ̀ kìtìmánu rẹ̀ ẹ̀yìn kéèyàn lórí òdodo kó máa fọwọ́ bọ̀ òdodo àwọn ìyàwó ní wọ́n tún ṣe bẹ́ẹ̀. kí làwọn nǹkan tí wọn ò gbàgbọ́ ó yẹ kán gbà pé kùránì ọlọ́run ni wọn ò gbàgbọ́ ó yẹ kán nígbàgbọ́ nínú hadithi pànàbí tọ́lọ́run fi rán wọn ò nígbàgbọ́ sí tàwórẹ́ta nìkan tí wọ́n láwọn gbàgbọ́ gan wọn ò tó gbàgbọ́ dénú torí tàwórẹ́ta ti sọ̀rọ̀ nípa ànábì wa Muhammad sallallahu alaihi àfa aláwọn èèyàn yìí nǹkan ọbú tí wọ́n rà fúnra wọn nìyẹn wọ́n mú òdodo wọ́n tà wọ́n wá fìrà rọ́ wọn nígbàgbọ́ òdodo sí ń tọ́lọ́ ń ànábì wọn tó wá ran ànábì lọ́wọ́ wọn tó kún lọ́wọ́ lórí òdodo kí ló wá alibagiyu dáadáa gbáàrin nǹkan táwọn ni pé yẹ̀wúdí oníkèéta ni wọ́n tẹ̀m̀bẹ̀lẹ̀kọ tó ọba máa ti ń jẹ tẹ̀m̀bẹ̀lẹ̀kọ iná níbí ni wàlìkàrọ̀ yíyà àti hatred ìkórìíra so orí wọn náà bóyá náà oníkẹ́nìkan ọmọ ìwé kíláàsì yín wàlẹ́ ọ̀rá ń bínú ẹ̀ yóò ti máa ọ kọ́ ọ lọ bá a kọ́ ọ gbà ah, bí ah, English fọ lórí ṣùgbọ́n nítorí pò ń ṣe kéta rẹ̀ yóò dẹ̀ máa ṣe bí ẹgbẹ́ gbé ìbò ìwé ìyàwó náà lọ gbọ́ olóògbé lọ́ọ̀yà tó fi kú ẹnìkan ọlọ́run ṣe lóore kan ó sì rí pọ́nà ń ṣe lóore ìwọ ọmọ ṣe kéta rẹ̀ àwọn yahudi wọ́n ṣe kéta ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀ kan wọ́n tó wá kórìíra ànábì tí ò jẹ́ wọ́n gbàgbọ́ nìyẹn kìyìn tó wá kórìíra rẹ̀ fún ayùnà zila lọ́wù min fadlihi ala man yasha jọ fẹ́ kó o gbà rìn yé sórí kéèyàn dànà bí ni ọlá ni látọ̀dọ̀ ọlọ́run kọ̀ọ̀rọ̀ lè sànà bí ọlọ́run mọ́ kí la ní kò lè ṣe kò lè sí ànábì mọ́ àwọn gbogbo àwọn eléyìí wọn wà tí ni. wàláyì táyọ̀ fi parẹ́ lẹ́yìn anábì wa Muhammad sallallahu alaihi wasallam kò tó sànábì kankan mọ́ tọrọ ọ̀rọ̀ ìtọ́nà tí ó dìde àwọn àwọn dàjàlúnà kàtàbù àwọn èso àwọn òpùrọ̀ èèyàn àwọn èso bèrèké àwọn onírọ́ àwọn atúrọ́ tàbí èlùbọ̀ àfàbùbá sì tó nǹkan mi àwọn ni wọ́n pera wọn lánàá bí ọlọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ìtọ́fà tí wọ́n ṣe bá ọ̀rọ̀ ọlọ́run gbọ́ tí wọ́n gbà gbọ́ ni pé ayúna zila lọ́ọ̀mí fọ́bílì àlàmà yáṣà omi ní ìbàdí látara pé ọlọ́run sọ oore rẹ̀ ọlá rẹ̀ kalẹ̀ fẹ́ni tó bá rò nínú ẹ̀rúsìn rẹ̀ tó náà nínú ẹ̀rúsìn rẹ̀ nàbí yuna muhammad sallallahu sọ náà bá ní kẹ́nìkan jẹ́ màmù ìmáàmù tó ń ṣe ti ń tí èsì máàmù tó ń ṣe rádaràdá àbí àbẹ́yẹn jẹ́ àfa tó ń ṣàlàyé ọ̀tọ̀ ọlọ́run mọ́ rẹ̀ mọ́ bínú rẹ̀ bá ti bínú ẹ̀ o lè mọ́mọ́ náà tẹ́ ẹ kú abusalam ìyẹn lè ṣe kí ni o lè mọ́mọ́ tí ẹ kú. alimoyim gbìyànjú nínú nǹkan tó pàtàkì sí wa òun ni káwọn ọlọ́run ká ànábì gbogbo tó fi ránṣẹ́ kánígbàgbọ́ òdodo ṣe wọ́n wá kórìíra ànábì wọ́n ń ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀ kan nítorí sọ kùránì kalẹ̀ torí kó ṣe ànábì ìkànnì lánàbì wa Muhammad sallallahu alaihi wasallam àfáà nlatara tí wọ́n wá ṣe fàbá ubi gọ́dọ̀ bí n àlà gọ́dọ̀ bí wàlélẹ̀ káfèrè náà àbá gbòǹgbòrì sórí wọn bá ti lè fún tuntun ìwọ tó bá ti takòtò ọlọ́run ìbínú ọlọ́run ni àṣé wọ́n ti lẹ́tọ̀ọ́ sí ìbínú ọlọ́run ìbínú ọlọ́run lórí ìbínú ọlọ́run ìyà ọlọ́run lórí ọlọ́run sóye ọlọ́run nírú àwọn èèyàn yìí látara pé wọ́n tako ìtọ́lọ́run ọba ọlá tó sọ̀kalẹ̀ sì máa lẹ́tọ̀ọ́ sí ọlọ́run bí gọ́dọ̀ bẹ́ẹ̀ náà yóò máa wá jẹ́ pé ìbínú ọlọ́run máa sọ̀kalẹ̀ lórí ìbínú ọlọ́run ìyà lórí ìyà ìbínú lórí ìbínú ọlọ́run kọ́ lèmi àti yín bẹ́ẹ̀ o wà lè káfèrè dáadáadùn ní. afáwa sùdí ọlọ́run kọ́ bá ní kọ́ ikẹ́ wọn ní tí wọ́n sọ lórí àyà yìí afáwa kọ̀tádà àwọn náà ní nǹkan tí wọ́n sọ lórí àyà yìí. bẹ́ẹ̀ làwọn míì nínú àwọn àfọ́ onítẹ̀síìr ẹjẹ́ àrò díẹ̀ nínú ọ̀rọ̀ wọn àfọ́ àwa ibnu abbas àwọn ní pé ntọ́lọ̀ wọn bá ń sọ náà ni pé fìlẹ̀ gọ́dọ̀ bíi àlálù gọ́dọ̀ bíi wọ́n ní ìbínú kan lórí ìbínú kan ní ọ̀mọ̀ ṣẹlẹ̀ sí wọn fàgọ́dìbà àlẹ́ ìfìmọ̀ kánú dọ́yàwó mínà tàwọ́t wàyí àmàhùn àáfàá ni tí ọ̀jẹ̀ kọ́ wọn lórí torí ó ti wà nínú tàwùrẹ́tà pòjíṣẹ́ kan ń bẹ tí wọ́n wà lẹ́yìn òun mọ̀ kò yẹn gbọ́ wọ́n tó wá lagídí lórí ìkọ́tọ́ ìkọ́tọ́lọ́run wọn àáfàá ni wàgọ́dìbà àlẹ́ bí kúfúrì yìí bihada nàbí àáfàá wa ibnu abbas ó ní pọ́nlọ́ wọn bá tó bínú lé wọn lórí torí pé wọ́n sá ìgbàgbọ́ sànàbí wa muhammad sallallahu alaihi wasallam alladhi ba'atha Allahu ilayhim kẹ́nìkan ní ìsìn president muhammadu buhari òun ni president Nigeria. nàìjíríà kẹ́nìkan wá ní òun ọgbà jonathan ni president òfin jonathan ló wọ́n máa lò ó máa jìyà ó máa ní pọ́blẹ́mù gidi anábì tọ́lọ̀ ńlá sí wọ́n ti lọ wọn ò tó gbàgbọ́ náà nítorà nínú tí a rẹ̀ wọ́n ṣàì mọ́rẹ́ sí ìyẹn náà tó fa ń tó jẹ́ kí ìbínú ọlọ́run kó máa ṣẹlẹ̀ sóòrè tí ń jẹ́ ọlọ́run wàhálà ni ọlọ́run má jẹ́ àrí ìbínú rẹ̀ àáfàá ní àwọn èèyàn yìí ìbínú ọlọ́run ó dọ̀rọ̀ yàn lé wọn lórí wàstàhákú wàstàkọ́rù bí gọ́dọ̀bí àlà gọ́dọ̀bí wọ́n ti wá lẹ́tọ̀ọ́ sí ìbínú ọlọ́run lórí ìbínú ọmọ ọlọ́run kó là wá. àáfàá wa àbúlá àlíyà àwọn ní kí ló fà bínú ọlọ́run fún wọn wọ́n ní ọlọ́run ọba ń bínú sí wọn bí kúfúrì yìí ń bèlè ń jíìlì torí wípé kí ni wọ́n ṣàìmọ̀ọ́rẹ́ sí ń jíìlà. wà Ìsá wọ́n tó ṣàìmọ̀ràn sànàbí wà ọlọ́run ọba àlékè ọláwá bínú lé wọn lórí wọ́n tó Muhammad sallallahu Qur'an àwọn wọn ọgbà náà bí ìwà gbọ́ wọn tó gba Qur'an gbọ́ ara tó jẹ́ kán rí bínú ẹ̀kọ́ wo lọ́wọ́ ń bẹ̀ gbogbo ẹni tí wọn náà gba Qur'an gbọ́ ìwọ ọjọ́ mùsùlùmí ọlọ́ọ̀ni ọ̀rọ̀ jalè ọ̀njalè ọlọ́ọ̀ni ọ̀rọ̀ ta tẹ́tẹ́ ọ̀nta tẹ́tẹ́ ọlọ́ọ̀ni ọ̀rọ̀ bóra tí wọn lóore bá ti gba kùránì gbọ́ ìbínú ọlọ́ọ̀ni fọ́ba òbẹ gbọ́dọ̀ mi nàlá gbọ́dọ̀ mi bọ wọn òun ni jìyà ìwọ tí wọn náà bá ti fẹ́ jìyà má jẹ́ ara àwọn afàtúnmí náà nàbí bá dẹ̀lì kìtàb wàtẹ́kùfòrò nàbí bá àwọn tí wọ́n gba díẹ̀ gbọ́ nínú ọ̀rọ̀ ọmọ afáànàbílù afáàrábí bázìn aláwọn kan sẹ́ wọ́n gba díẹ̀ gbọ́ nínú ọ̀rọ̀ ọmọ wọ́n mú apá kan mínú bí bá dín wàtẹ́kùfòrò bí bá dín ọlọ́run mọ̀ ṣe tiwa bẹ́ẹ̀ wọ́n gba apá kan gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wọ́n sá ìgbàgbọ́ sí apá kan irú àwọn èèyàn báyìí ọlọ́run ọba náà ó máa bínú sí wọn ọlọ́run má jẹ́ àríbínú rẹ̀ àáfà láwọn èèyàn yìí tí wọ́n ṣe náà nìyẹn ṣùgbọ́n àáfà ara ikrima àti kọ̀tádà àwọn náà sọ ń tọ́jọ bẹ́ẹ̀ àáfà ara sọ̀dí àwọn ní àmàlùkọ́tọ́bù làárọ̀ fàrúwà hìnà lọ́díbà alẹ́ im fìlẹ̀ ẹ̀jẹ̀ wọ́n ní bínú alákọ̀ọ́kọ́ tọ́lọ́mọ ọba sọ òun ni bó ṣe bínú láwọn ọmọ Ísírẹ́lì lérí lórí ọ̀rọ̀ ọmọ ràkúnmí sọ̀rọ̀ láti ràkúnmí abọ́dìgbàgbé ràkúnmí ràkúnmí tí wọ́n mú lẹ́yìn ọlọ́run ó ti rántí tá a sọ ní ọdún tó lọ nígbà tánábì Mùsá tó lọ bọ́lọ̀ kó tó dìbòdé wọ́n ti ń sin ògédèǹgbè màálù ìkànnì yẹn tí wọ́n ti ń sin ọmọ màálù ọmọ wọn bá rí wípé tó o àwọn gbọ́dọ̀ ní nǹkan kan táwọn náà lọ́nà gẹ́gẹ́ báwọn ẹlẹ́bọn ṣe ń ṣe yàtọ̀ sẹ́lẹ̀ yìí ọmọ ràkúnmí yẹn di wàhálà wọ́n fẹ́ sọ nǹkan burúkú wọ́n fẹ́ sọ di dáadáa ọlọ́run wá bínú sí wọn ọlọ́tí sáàmì rí tí wọ́n ti sọ̀rọ̀ rẹ̀ fún lọ́sọ̀ wọn náà lẹ́yìn ìgbà tánàbí mò ń sàrọ̀ ọ̀dọ̀ ọlọ́ àáfẹ́ àlọ́nà bínú sí wọn gidi tọ́jọ́ pé yẹn tí wúnà fi tí wọ́n rìn káàkiri àrùbáyé náà sánà odidi forty years òun náà fi rìnrìn àrìn tí ilẹ̀ ọba ti fẹ́ sọ inú wọn máa dùn ilẹ̀ ọba tó padà ilẹ̀ ọba tó si. padà ọlọ́run má bínú sí ọ. sani iná muhammad wọ́n nígbà tí wọ́n sá ìgbàgbọ́ wa muhammad ọlọ́run tó bínú sí wọn ọlọ́run làwọn ò àfa àláwọn èèyàn yìí ntọ́wọ́ tọ́sí wọn náà ní àlìyá náà wà fi dúníyọ̀rọ̀ láàkírà yẹpẹrẹ kọ́lọ̀ wọn yẹpẹrẹ wọn kó disgrace wọn láyé kó tó wá sọ wọn dẹni yẹpẹrẹ tó bá dé lọ́dọ̀ ọ̀lọ́. àfáà ní gbogbo àwọn èèyàn tá a sọ yìí wọ́n jìyà lọ́dọ̀ ọ̀lọ́ yàtọ̀ sí yẹpẹrẹ tilé ayé torẹ́mi wọn ga sítọ̀ náà gbogbo ẹni tẹ́mi ẹ̀ bá sì ti ga sítọ̀ náà ẹni ìyá ni ọlọ́run jẹ́kẹ́mi tí wọ́n lọ ọ̀lẹ̀. bóun láṣẹ máa máa ro wọn wọ́n ìdá àkèlà àmì náà bì máa ń ṣaláwọ́ ọ̀rọ̀ kọ́ọ̀lù nùmínú bímọ oúnṣìlá àlẹ́yìnà wáyé fún nàbọ̀mọ wàrọ̀ wáyé àwọn náà máa ń. قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ọlọ́láwọn yahudi wàyíbá kílà làwọn tẹ́ ẹ bá wá ṣàlàyé fún wọn aminu bima anzala Allah ọyẹ ìbántọ́nà ń sọ̀kalẹ̀ gbọ́. gbàǹsọ̀ ni wọn ṣètò wọn lẹ́kùn ní gbogbo wọn àti kọ̀ọ̀kan jáde kan láwọn ìtàn àwọn ọmọ tí ń sọ̀rọ̀ everybody they should leave whatever they are doing. ọlọ́run ní tẹ́ ẹ bá wá ń ṣàlàyé fún àwọn yẹ̀wúdì tẹ́ ẹ bá ń sọ fún wọn pé wọ́n yẹ ẹgbà tọ́lọ́ ẹni gbàgbọ́ sí kùránì tọ́lọ́ ń sọ̀kalẹ̀ kọ́lù mínà bìmọ̀ ń zílà alẹ́ iná wọ́n máa rá sọ wípé a nígbàgbọ́ sí ní tí wọ́n sọ̀kalẹ̀ fún wa àwọn àfọ onítẹ̀fsíìrì wọ́n ní tọ́lọ̀ wọn bá ń sọ ní pé tẹ́ ẹ bá sọ fáwọn Yẹhudi wà mùsàlù min alil kitab àtàwọn tó rí bí wọn nínú àwọn Christians ẹ nígbàgbọ́ ala Muhammadin sallallahu alaihi wasallam wasaddiquhu wattabi'uhu ọyẹ nígbàgbọ́ òdodo sí ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fànàbí ẹ tún nígbàgbọ́ òdodo sí wọ́n máa wá sọ níta wẹ́wà pé ẹ̀ yẹ̀fínà al-iman bímọ unzila alayna mina tawrati wal injil ìwé ìnùkúra ní èkì tó ni ṣe bá àtúnígbàgbọ́ sí tàwọn níta àtúnígbàgbọ́ sí kí ni injila wọ́n ní ẹ má bàa sọ̀rọ̀ kùránì kùránì kọ́ wọ́n lánàá kírù ilà àbíláàdì kò sí ntọ́kẹ̀ wọn pa kùránì tàwọ̀rẹ́tà àti ìjìlá ti tó whereas kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ nígbàgbọ́ nínú tàwọ̀rẹ́tà àti ìjìlá tẹ́ẹ̀lì nígbàgbọ́ nínú Quran torí pé tàwọ̀rẹ́ta ti sọ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ń bọ̀ Injila ti sọ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ń bọ̀ ọlọ́láwọn èèyàn yìí wọ́n mọ̀ wọ́n sọ lẹ́nu wọn pé àwọn gbàǹtọ́lọ́ ń sọ̀kalẹ̀ gbọ́ wàyẹ́ fùrú nàbí máa wà rọ́ àrú wíárà sí rọ́ni wọ́n ti ṣàìmọ́ oore sí ti ń bẹ lẹ́yìn tàwọ̀rẹ́ta àti Injila àwọn yẹn wọ́n ti ṣàìmọ̀ wọ́n ti ṣàìgbàgbọ́ sí i wàhùn àlàhàkù kùránì tí wọn wàá gbàgbọ́ yìí àlàhàkù ni inú ibi já sí pé láàrú kọ àlùkùrán òun ni kí ni jàmọ́ àlàhàkù arókọ ọlọ́run náà ni àlàhàkù èèyàn lè bí mẹkáníkì lórúkọ ọmọ yín abdulhaki ó tí ìgbọ́mi yé abdul abdulhaki ó tó dáa ni. ẹrú ọlọ́run ọba ọba kìtàbù làhákì wàkọ́ọ̀lù làhákì sọ wá rí kùránì abálàbíbù kùránì tẹ̀ ń wò yẹ kìtàbù làhákì tíra òdodo ni wàkọ́ọ̀lù làhákì ọ̀rọ̀ òdodo ni ọ̀rọ̀ òdodo òun ni àlùkùránì wọ́n máa wá sọ lẹ́nu wọn wípé

bẹ́ẹ̀ làwọn nàṣàrà àwọn náà mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ní ìgbàgbọ́ ni torí pé tọrọ dùnú wọn. fàlùkù játù kọ́ ìmọ̀ tó náà lé ibi ẹ̀rí wà against wọn ẹ̀rí wà takò wọn lórí tí wọ́n ń sọ torí àwọn náà ti kà nínú tíra àwọn kùránì ń Muhammad sallallahu alayhi wa sallam ń bọ̀ bá ṣe ń sọ nínú kùránì pé yàrí fúnà òrùka mọ yàrí fúnà abẹ náà àwọn. sẹ́rí yahudi àti nasara tá a fún ní tíra wàláì wọn máa nábì wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ ọmọ sẹ́yìn alẹ́ má dọ̀ ọmọ rẹ̀ mọ́ ọmọ mi nù jíìbù ọmọ mi là bùsàmọ́dù ọmọ mi là yorùbá ọmọ mi là kudus ọmọ mi nù fúnmánù ọmọ mi là alamin. èyí ó ti mà ó yẹ àbí òye ọ àfáwa abdulrafi abdulbasit àwọn èèyàn yóò ti wá mọ̀ wípé wọ́n ma ànábì gan ju ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ mùsùlùmí lọ yàrá fún náà kàmá yàrá fún náà àbẹ̀nà àrùn wọ́n mọ ànábì wọ́n mọ ìsìláàmù wọ́n mọ kùránì gẹ́gẹ́ ṣe máa mọ ọmọ ni wọ́n rọ àgbà kùránì yẹn ti lọ́dọ̀ ọlọ́run قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين a dé àwọn wọ́n pa àwọn ànábì ọlọ́run àwọn wọ́n ṣe kí wọ́n pa àwọn ànábì ọlọ́run nǹkan bú òun ni kéèyàn ẹni ọlọ́run gbogbo àwọn tó dá wàhálà àbùkù ara ní nàìjíríà tí wọ́n ti pa àìmọye àwọn ẹni ọlọ́run gbogbo àwọn tó dálẹ̀ wọn ò sọ fọ́ńdọ̀ ọ̀gbẹ́ni àkìyàmọ̀ àfọ́tọ́lá tó bá tọ́lá ọ̀gbọ́n méjì ni wọn. a ah, àfà tó o bá délé haúsá èyí ò sọkó tó o bá ń kọ́kọ́ gba bọ̀ní bọ̀ní yusuf bọ̀ní arun bọ̀ní rasheed ìtumọ̀ bọ̀ní ni alahafidu hafidu ni quran. ẹni tó ti àwọn ìdíje kùránì sórí àìmọye bùlíìsì mélòó ní àwọn òfà tí wọ́n bá lọ wàhálà àbùkù rárá ẹ̀ ń ọlọ àwọn àmì wọn pé fẹ́lẹ̀ máa tákọ́ tó lóòrùn ìlú ọ̀dà tẹ́ ẹ bá lè wá gbọ́ èé ṣe tẹ́ ń pa àwọn ọlọ́ fẹ́lẹ̀mọ́ tákótó lóyún àǹbíyá àlọ́ kí ló ṣẹlẹ̀ sí yín. ní sàbí àwọn obìnrin pọ̀ mẹ́yìn one b. èé ṣe wá pa àwọn ànábì ọlọ. èé ṣe pa àwọn ànábì ọlọ tí wọ́n bá ti sọ tí ọ̀rọ̀ bá fẹ́ náà yín ẹ̀ ṣe òun ni kẹ́ ẹ̀ pa wọ́n kẹ́ ẹ̀ pa wọ́n kẹ́ ẹ̀ wọ́n níyà eléyìí àwọn ẹni فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين kí ló wá sí pé àwọn ànábì ọlọ́run tẹ́lẹ̀ ẹ̀sìn bá ń ọlọ́run fi kún tó bá já sí pé ìpèpè tẹ́ ń pèpè fi dà wá kún àlè yìí ẹlẹ́yìn nígbàgbọ́ sí ní tásọ̀kalẹ̀ fún yín fálẹ̀ má pàtà tọ́lá bíyà àlẹ́bí náà já ọkọ̀ ní tẹ̀sídẹ́ẹ̀kì tàwọ́rọ́ kí ló tẹ́ pàwọn ànábì táwọn aṣọ fún yín pé tàwọ́rẹ́ta ọ̀rọ̀ ọlọ́run ni òdodo ni kí náà ṣe fún yín bẹ́ẹ̀ fi ń pa wọ́n. bákan náà wà á tó ń tá làmúnà sídẹ́kọ̀ọ́rù ẹ̀yin gáàsì màgbáwọn ànábì ọlọ́run ìtí wọ́n sọ òdodo ni ẹni tó bá wá pẹni tí ń ṣòdodo aláìgbàgbọ́ nìyẹn nígbà èèyàn bá nígbàgbọ́ nínú ẹ̀ èèyàn lè pa àwọn tó bá wá sọ àpẹẹrẹ bẹ́ẹ̀ bá tọlọ́run nìyẹn fálẹ́mà tọ̀tà fálẹ́mà tẹ́fẹ́ tó rọrùn àǹbíyá àlọ́ ìlú ọ̀bí ohun tó ń mọ̀ mí ni. àbá aláwọn èèyàn yìí afàkúlà máa já àkóńrọ̀ sí olóńgbì máa látara àǹfọ̀sọ̀ kọ́mọ́sítẹ́pù bá dé tọ̀. وفريقا كذبتم وفريقا تقتلون ọlọ́lẹ́yìn yahudi náà sára tọ́ọ̀dù nìyí àbá zubairu mọ́tò lawal ọ̀daràn nìyí aláìmoore nìyí aláìgbàgbọ́ nìyí òǹdarù èèyàn bú ayé òun ọ̀run nìyí ọlọ́run tẹ̀wé táwọn anábì ọlọ́run tí òjíṣẹ́ kan bá ti wá bá yín pẹ̀lú nǹkan tí ọ̀rọ̀ bá ẹnu yín mu ìsìtẹ̀gbárí Ewa wà arrogant ewa proud ewa obstinate ewa stubborn ewa wicked ẹ ma wá ṣe bí ẹranko ẹ ní gbantí wọ́n bá sọ àáfàá nírú àwọn èèyàn yìí kí ló dé gan-an kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá tọlọ́run ọba irú àwọn ànábì yìí fàrí kọ́ ká dábì tó ẹ pa àwọn kan pé ìpọ̀rọ̀ nìyí rọ́lẹ̀ ń pa á. وفريقا تقتلون àwọn kan nínú àwọn ànábì ọlọ́run ẹ̀ sì sí nǹkan níwájú náà àfa àwọn ṣùbí wọ́n ní nínú àyà yìí ọlọ́run ọba àlékè ọlá ó fi yẹpẹrẹ àwọn yẹwúdí àti nàṣàrà ni ọlọ́run fi ń ṣàlàyé pé ẹni ìyẹpẹrẹ ni wọ́n èèyàn búgbà òun ni wọ́n ro sọ̀rọ̀ àáfàá láwọn èèyàn yìí bó ti ẹ̀já sí fáwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ wọ́n ti mú òdodo wá bá wọn ṣùgbọ́n wọn ò bá tọ́lọ́run wọ́n lọ kọjú já akọ́nù sáàbìrì báyìí ọlọ́run ní kẹsì máa wo nǹkan ànábì wa Musa alayhi salam ọmọ bá ti ṣàlàyé kọjá a ní Musa ara ti ń tàwọn kírísítẹ́nì àtàwọn júù jẹ nǹkan sọ nínú wọn. nǹkan nsọ sọ nínú oníjọ́ kan ó ní ọlọ́run dákọ̀ àwọn láì mọ ọmọ ọ̀nà nínú kùránì gbànábì ẹ̀yìn mùsùlùmí gan lọ ó ní ọlọ́run mọ́sá mọ́sá mọ́sá bá ń dákọ̀ ìsá ìsá ọ̀nà tó gbà dákọ̀ yín gan nínú kùránì àwa wá ń torí pé kùránì ń sọ ohun tó ti ṣẹlẹ̀ ṣáájú téèyàn bá sì ń sọ ohun tó ń ṣẹlẹ̀ ṣé n tí ò tí ì ṣẹlẹ̀ sẹ́yìn àmọ́ ọmọ wọn ọlọ́run tó wá sọ kùránì kalẹ̀ fànàbí sótò nídìí kó máa dákọ rẹ̀ nínú ẹ̀ ìyẹn tó fi hàn pé àwa gba ànábì ọlọ́run tó ti lọ ṣáájú gbọ́ àgbà Mùsá gbọ́ àgbà Ìsá gbọ́ bẹ́ẹ̀ làgbà gbogbo wọn gbọ́ ẹ̀yin lẹ́ ń pa àwọn ànábì ọlọ́run fàrí kọ́ ọ̀hún ọlọ́run ní sẹ́yìn ráwọn kan nínú àwọn ànábì ọlọ́run ọba yìí kàbábì kan ẹ̀ ń pè wọ́n lóko lọ wọ́fàlì kan takọ̀ tó nínú. àwọn kan nínú wọn sẹ́ kàbábì tó ẹni rọ́nà ń pa wọ́fàlì kan tẹ́kùtù mú àwọn kan nínú wọn ẹ̀ ń pa wọn ọgbọ́n kan bẹ níbi kátó kafà wáyé dùn nínú tẹ̀sí bàbá wáyé dùn òfin mi àṣekéyàn máa pààyàn etí ọ̀dá ni ìwọ tó o bá lọ dé ẹgbẹ́ àjẹ́ tó ti yé ọlọ́dún ẹgbẹ́ òṣó wọ́n wá lẹ́ẹ̀mọ̀ àmọ̀jẹ ọ̀yà àtẹ̀tẹ̀ láwọn àáfàá tí wọ́n ṣe rúkẹ́yà fún ọ tí wọ́n sọ nǹkan tó ń ṣe fún ọ tó fi ní mọ̀ bá rẹ nínú ẹ̀jẹ̀ ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ òṣó gbogbo ẹni tí bá ń pààyàn jẹ gbogbo ẹni tó bá já sí wípé èèyàn ní ń pa á jẹ irú ẹni yìí wọ́n jìyà lọ́dọ̀ ọ̀rọ̀ àáfàá ní ká tún wá lọ wò ó anábì Musa já àkún Musa bèrèbà yìí náà anábì Musa ti mú àwọn àlàyé tọ̀hún wá fún yín ó ti jẹ́ pé yín pànábì kan ń bọ̀ tíra kan ń bọ̀ fún mọ́tà kọ́sọ́mọ́lẹ́ ìjìlá mi ń bà á bí ọlọ́run wá fẹ́ sọ tó ṣẹlẹ̀ pé ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì ní jọ yín lójú ọ̀rọ̀ àwọn jù lẹ́ ń ṣèmọ̀ sí àwọn tọ́já sí pé ń gbà tànàbí ìwọ́n wà láyé tọ́wọ́ abọ́ lọ́ngẹ́ ó ti ṣàlàyé ṣàlàyé fún wọn kí ló kúrò láyé tó lọ sọ́dọ̀ ọlọ́run tó fẹ́ lọ gba ẹ̀sìn wa fún mẹ́ta kọ́sítọ́mọ́lé ọjọ́lá mi ń bá a di wà á ń tọ́ ń bọ̀rọ̀ wọn. ṣèbẹ́yìn ìgbà tó di wípé ànábì yín tó kúrò láàrin yín lẹ bá tó sọ wípé tó ọmọ ràkúnmí òun lẹ́yìn òtò mọ́ ẹjọ́ sìn fún lẹ bá mú ọmọ ràkúnmí lẹ mú bí ọmọ. lẹ́yìn rẹ̀ òun lè bá ń jọ́sìn fún lè ń sìn lẹ́yìn ọ̀rọ̀ ìyẹn ló fi hàn wá pé aláìmoore nìyí Olùgbọ́rùgbọ́n rí òun nìyí èèyàn bú òun nìyí ẹ gbọ́dọ̀ sọ̀ra, ọlọ́run ní wa anton dorimon ẹ tó wá sàbọ̀sì. torí pé ń tànà bí ọlọ́run ṣàlàyé fún yín òun kọ́ ni ń tẹ̀ ń ṣe. ọlọ́run mọ̀ sí wọ́lá lábọ̀ ìṣòro lọ. bàbá wa Muhammad bọ́lá sọ́ọ́lá àlùfẹ́ mi ọlọ́run bá ní kẹ́ bàbá bàbá mú àwọn ẹ̀kọ́ tó fọ̀ wá nínú ááyà yìí bàbá dẹ̀ ń sọ ní kọ̀ọ̀kan bàbá ń sọ ní kọ̀ọ̀kan wọ́n ń sọ ní kọ̀ọ̀kan tó gbogbo ìwé tó o bá fẹ́ gbọ́rọ̀ ọlọ́run yé o gbọ́dọ̀ mọ àwọn ẹ̀kọ́ tó wà nínú ọ̀rọ̀ àwọn Yẹhudi àti Nasara. baba nínú rẹ̀ òun náà ni ìfúbátún ti Mùsá alayhi ti wassalam arígbì nípa nábì Mùsá ọlọ́run ló náà níṣẹ́ ànábì ọlọ́run ni jama ànábì kí la bí Mùsá ànábì a ti ka àwọn kan nínú àwọn ẹ̀kọ́ yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n tá a ṣe ni pé a tún mú àwọn díẹ̀ díẹ̀ nínú àwọn tí a ti kà tó láwọn ẹ̀kọ́ yẹn pọ̀ tí àwọn àfáà wa tí wọ́n yọ jáde. Ràmínà Annan Kùránà mìnà Índìlá ara ẹ̀ náà ni kó ìgbà Kùránì ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ẹ̀já sàlàhámdùlélà so orí kùránì tiwa ọ yàtọ̀ sí ìwé kan téèyàn mọ̀ pamọ́ bíyá the bible church the bible church kùránì tiwa yàtọ̀ kùránì tiwa ìwé tó já sí pé láyá tí ìlíbá pínlù mi ń bá ènìyàdá èyí wà láàmì ní kálífì tẹ̀síwò láàzíìsì làhàmìdì. a ti rí nínú ìlú yìí ibi tí kùránì tó ti tí àwọn nǹkan jóná tí kùránì òṣè ni tí ò jóná irú ẹ̀ ní department Arabic and Islamic Studies ní University of Ibadan irú ẹ̀ ní ọjà agbági nínú ìlú Ìbàdàn èmi fojú ara mi rí kùránì yẹn tí ò jóná sọ wá ní kùránì jóná kò jóná fìyẹn lẹ̀ ó jóná kò jóná sí ọ̀rọ̀ ta ni kùránì wà lọ́rọ̀ lọ́nu kì í sọ̀rọ̀ bàbá àsòwé kì sọ̀rọ̀ bàbá àsàlà kì sọ̀rọ̀ fìlọ́sọ́fà ka í sọ̀rọ̀ chartered accountant nta kò ṣe pé ọrụ ọrụ ọ̀dọ̀ ọlọ́run ló sì ti ni baba kọ̀ sọ ààrẹ tó wá ní wọn ọrụ kọ̀ọ̀rọ̀ àná kálámù ọ̀rọ̀ ọlọ́run tó wá ní àwọn takálámù bíi hakíkọ̀ ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ni bàbá ní eléyìí ìta àmọ́ ni pé wà màálùm jisman yẹkúrò bí náà sì yí hàtà náà kúrò iná rú náà kálukún bàbá nífẹ̀ẹ́ rí ọ̀rọ̀ ọ̀rọ̀ kì í ṣe bọ́bì tó wá lè dá dúró táàfì aṣọ wípé àdá ọ̀rọ̀ náà ni kùránì ìṣẹ̀dá ọlọ́run so orí tí bàbá sọ́ọ́lù fèmí ló ń sọ ọ̀rọ̀ tàwọn ìdì nìyẹn àwọn fírọ́kù dọ́là àwọn ikọ̀ tí wọ́n ti lọ wọn ní kùránì kódà wọn náà ìmọ̀ muhammadu nítorí ẹ̀ nínú rọ̀mọdọ́rùn wọ́n ní kùránì sọ̀rọ̀ ọlọ́run wọ́n lè dá ọlọ́run ọmọ and Quran is never Allah's creator it's Allah's word tó o bá lè dá ọlọ́run ẹ̀dọ́ ọlọ́run ń darúgbó yes or no kùránì ò lè darúgbó kùránì ò lè ṣe ò lè darúgbó fẹ́ni tó bá nílò kùránì ò kí òun náà ní kánàpé ọláfẹ́tóbi òun ní bẹ fún kùránì torí kùránì ń sọ nípa tírà tó ti ṣáájú bàbá ní wàmí ní nínú ẹ̀ annal yahuda <clears throat> kánú yàrí fún náà annan nabiya sallallahu alaihi wasallam ṣàyọ̀bẹ̀ àwọn yahudi mẹ́kànlá bá nàbí wa muhammad dìde àwọn ọmọbìnrin ọdún ti gbé dìde nígbà wọn wá tí ò sọmọ Ísírẹ́lì káfà rúurì wọ́n bá sá iná rí wàmínà anàlìyàwúdà lámúyàkúdọ̀ lìlàhákì nínú rẹ̀ òun náà nípa àwọn Yẹ̀húdí wọn àti ń tẹríba fún òdodo òdodo onítùmọ̀ lọ́dọ̀ wọn wọn kì í gbàtọ̀ dodo àwọn Yẹ̀húdí nìyẹn àáfàá láwọn kan nínú àwọn àáfàá wọ́n tó ń ṣàlàyé lọ bẹ́ẹ̀ rí kẹfìrí annal káfírọ̀ mustahikun lìlánàtìlá lìlánàtìlá wọ́n ní kẹfìrí ọlẹ́tọ̀ sí kọ́nà wọn gbèsè e pè sọ̀rọ̀ kọ́nà wọn bá ṣépè fáwọn kẹfìrí àbóòtí ìgbàgbé ni tọ́nà wọn bá ń sọ fún wọn وللكافرين عذاب مهين yàtọ̀ sí wọlé káfíìrì ní ọdọ́bùn nìyí ọlọ́run lọ́ba tó sọ pé fọlá àná tó wọ ní àlálù káfí. bàbá làwọn afáàlú ayà ìpè kẹfìrí lẹ́tọ̀ọ́ sépè ẹni ìpè náà ni wọ́n ń ṣe òun ni wọ́n ń ṣe bàbá sọ́jà ló fẹ́ mí ọlọ́run bá nìkẹ́ bàbá mi fọ̀ sí ni wọn wọn ní ìsàdánlá bá bẹ̀rẹ̀ ọ̀la mọ̀ bí áàbò láàyà alájàwá sí láàánì káfíìn mọ̀áyà wọn lọ lẹ́tọ̀ọ́ ká sẹ́pẹ̀ fún kẹfẹ́rí ẹ̀ tá a ṣàdáyẹrí ẹ̀ kẹfẹ́rí tó kọ rẹ̀ ń jẹ́ Mr. Henry Nokia kíyà ọmọ ẹ̀ jẹ́ torí pẹ́pà mùsùlùmí yé báyìí wọ́n láyà ní àwọn àáfàá kan lò torí pé yẹ̀wúdì lọ́lọ́run ọba ń bá wí ọlọ́run wá ṣépè fún wọn ọ̀gbọ́n bá ń sọ yé. bàbá ní wàlákínládẹ̀lì làfíì bàbá ní òṣèré ń bẹ̀ dókítà ọlọ́gbà ni iye kí ọlọ́run ọ̀fẹ́ kọ́ ọ̀fẹ́ tara fẹ́sìn kọ́ ọmọ wàá lọ ṣe ń tọ́lọ̀ ọ̀fẹ́. bàbá nítorí pẹ̀lú àná lánàá lọ́wọ́rìdà fi láàyà aláṣẹ̀bí nìlọ́wọ́ náà wọ́n ní làánà tó lọ sọ ń bẹ̀ yẹn jẹ́nẹ́rà ni ta ní jẹ́ yẹ̀wúdí kì í ṣe èèyàn kan èèyàn tó pọ̀ ni ṣẹ̀dí àrùfara náà kọ́ ọ̀la máa ṣépèfẹ́ nìkan kò ní kò ní dá afọlágbájá ọba dákọ̀ ẹ̀ ó sì jẹ́ kéwòn ní mọ̀ṣẹ́pẹ̀fọ́ ó lè padà gbẹ̀sẹ̀ tó bá bẹ láyé tó bá dẹ̀ ti kú wàhálà àti ọ̀nà ọba lọ́dọ̀ ọlọ́run àáfàá ní gbogbo eléyìí wọn ní kò sẹ́rù ń bẹ̀ ká máa wá fún kéfì yìí <coughs> torí páyà yẹn aláṣẹ̀bí ilẹ̀ ọ̀mọ́n ó kó gbogbo ìyẹ̀wò dìpọ̀ ni fún mọ̀rú àkábà rọ́mìnà lọ́wọ́ eléyìí tó wá jẹ́ information látọ̀dọ̀ ọlọ́run ọba tó ga ọba tó gbà igbó wà láyé ní sámúmínírò jàwáṣù dùnà ìbò ọ̀rọ̀ atọ́kálára náà wọn bí sàbúrà wàyé búrú alámọ́ní ìlànà ìlmàáyà ánànàbí sallallahu alaihi wasallam yẹ̀kọ̀ kánà yẹ̀kọ̀ òun ni pànàbì àwọn kìfìrí tí wọ́n pa àwọn sàbẹ́ nítorí wọ́n sọ ni pé Allahumma il'an fulana wa fulana ìwọ ọlọ́run lágbájá bá ní sẹ́kù fún wọn bá ní fún wọn kókó rẹ̀ fáwọn tó bá kìfìrí ọlọ́run wà mọ́ bẹ́ẹ̀ mọ́ má máa kọ̀ọ̀rọ̀ máa dá ọkọ̀ ọlọ́run bá ní tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn táwọn bí ń sẹ́kọ̀ọ́ fún ìjọ náà wọ́n padà bá sí náà ẹ̀rọ tó bá ń bẹ láyé. àfààní wàlẹ̀ annal káfẹ́rọ̀ alimahayan kọ́dí yahadiya rọ́lọ́rùn islámi yín kánà hajjá tó bá ń bẹ láyé ọlọ́run lè fi mọ̀nà lọ sínú islam wàyín kánà máa yí tá tó bá wá ti kú fàkọ́díkọ́lá nàbí sọ́lọ́lá àrùn anábìdẹ̀ ti sọ fún wọn wípé látẹ̀sọ́ bọ́ọ̀lù àmọ́ra ẹ má máa bọ́ àwọn ọ̀kan fàyín náà wọ́n kọ́ dé afọ́gbá ìlàmà kọ́dà mọ́ torí wọ́n ti lọ bá nǹkan tó tẹ̀síwájú sọ́dọ̀ lọ. dókítà ọlọ́sọ bá nìyẹn èèyàn máa bú kẹfì ni kọ́ wa máa ṣépè fún kọ́ máa dápẹ́ yálà ó wà láyé àbó ti kú gbogbo wa tá a bá ń ṣe bẹ́ẹ̀ àti kà nínú ọ̀tọ̀ sí ìlú lónìí má máa ṣe bẹ́ẹ̀ kò ní dá fún kò ní gbọ́dọ̀ nígbà wọn ni ọmọ ṣépè fún kẹfì ni kọ́ máa dápẹ́ ó sì á máa ṣépè fún mùsùlùmí tọ́rọ̀ bá tọ́mọ dákọ̀ wọ́n lẹ́yìn tó bá ti kú nù àwọn kẹ̀mẹ́rí gan ànábì ní látẹ̀ ṣubú làwọn wa ẹ mọ́ bu àwọn ìbá àjọpọ̀ mùsùlùmí ìbá àjọpọ̀ kẹfẹ̀rọ ẹ mọ́ bu fàyín náà wọn kọ́ di afúgọ́ ọ̀làmọ́ kọ́ dànù nínú àdìsí bàkárí nìyẹn àti ìmọ̀nàwó ahmed oníṣẹ́ tí wọ́n ti sọ̀rọ̀ ju wọ́n ti lọ bá lọ́dọ̀ wọn. bàbá lára àǹfààní tá a kú lára àwọn àyà yìí á nà kú fún ọ̀bà ní ìsọ̀rọ̀ yìí là máa ń wà ilá bá kán rà ásàdá àwọn ọmọ Ísírẹ́lì bí wọ́n ṣe gbá tó náà kì í ta tẹ̀m̀bẹ̀lẹ̀kọ́ inú mi bí ni òun ó ṣòwò débẹ̀ torí bọ́lọ̀ bàbá ní bágéyà láyọ̀ náà ṣe lára wọn fún ìyá ara mi ẹ̀ṣọ́ ní ìwájú. wàmíníà nínú àwọn àǹfààní tá a rí dìbò òun náà ni wípé anna máa ń rọ́dà làhákọ̀ min ábìyín ọmọtì ẹ̀ẹ́dẹ́n tóun náà bá ń takò lóró tó ń sọ pé dòdòdò òun ọ̀fẹ́ gbòdòdò nínú ìjọ wa àáfàá níwọ̀ ẹni bẹ́ẹ̀ lẹ́ànà fúlànà àlẹ́bí yàrá ànà owó àkọ́lá já àbí bá ẹni tó bá rò pé ẹni tó wá fún mi ilé òkú mi kò tó mi lọ́dún orí kò tó mi nímọ̀ náà tó mi kọ̀ bá gba ọmọ ìyá àyẹ̀wò bí ó tó bá di lọ́la a máa wá tẹ̀síwájú àti ìkàfàwá ìdùlà àyà tán àwọn àǹfààní tá a rí dìmú nínú àyà yẹn àfẹ́mọ́ dára wa lágara abẹ́nú ọ̀nkọ́lọ̀ kó gba àwọn wa kọ́mọ̀sẹ̀ wá ní ẹ̀wù dán ó jáde nígbàgbọ́ sí kùránì ọlọ́run ó jáde máa lọ tó wà nínú kùránì ó jáde máa tẹ̀lófin ọlọ́run tó wà níbẹ̀ káwá sórí ilé ayé àtijọ́ ògbóǹde àkèyàmù. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين